الحمد لله وكفى والصلاة والسلام على رسوله ونبيه المصطفى أرككم ونورا أطلع عليكم كيف سبحانه محمد صلى الله تعالى عليه وسلم فصلنا إلى قول ابن جرير لما ذكر قوله تعالى ويوم يعشرهم وما يعبدون من دون الله أي من الملائكة والإنس والجن وساق بسنده عن مجاهد قال عيسى وعزير والملائكة lábẹ́ ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala nínú àwọn àyájọ́ àti kálọ̀ wa yawma yahshuruhum وما يعبدون من دون الله وما يعبدون من دون الله أكايلي إنه سورة 25 آية 17 18 سورة الفرقان nígbà tí wọ́n bi àwọn olùtakọ̀ lọ́hùn léèrè àántún abùlátún ìbáàdì ìhàhùlà ǹjẹ́ ẹ̀yin lẹ́nu àwọn ẹrúsìn yìí ẹ̀wọ̀n ẹrú mi ẹ̀wọ̀n ẹ̀dá mi ìjẹ́ ìlẹ́nu wọn torí pé nígbà tí wọn ò fi sinú àwọn kan ò ní jẹ́ ẹrúsìn nínú gbólóhùn ìgbà wọn ò jẹ́ ẹrúsìn ọlọ́run tó bá jẹ́ pé ẹrúsìn ọlọ́run ni wọ́n àtúntò máa sọ pé àrùn tún àdùlá tún fi báyìí àwọn ẹ̀dá ọlọ́run bá níbẹ̀ yẹn. àmùhùn dọ́lù tẹ̀lé àbáwọn ni wọ́n sọ nù torí pé ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ lọ́jọ́ àlèkè àmọ́ láti mọ̀ pé wọn ò fi náà tí wọ́n ti pé ayé mi àmọ́ tẹ̀mí ń tẹ wípé ọlọ́run lè fún ọ̀rọ̀ wọn gbàgbé dáadáa láti mọ̀ bóyá wọn fi náà àbí wọn fi náà ṣùgbọ́n wàyẹ̀wò mọ̀ ẹ̀yà ṣòro lọ́jọ́ àlèkè àmọ́ àmọ́ gbọ́dọ̀ tẹ̀mí àbáwọn ni wọ́n sọ̀rọ̀ bọ́ọ̀lù sọ̀rọ̀ hàn ó mọ̀ ọ̀kọ̀ wípé nínú àwọn ọlọ́run. máa kí á náà àná sáfẹ̀dà mi dúró ní kàmí àwòlíyà á gbọ́dọ̀ tún yẹn lómi ìlọ́rẹ̀ lẹ́yìn wọ̀ lọ. wàláàkì mọ̀tá àtàwọn ààrá àhún ìwọ ọlọ́run fún wọn nígbàdùn àtàwọn bàbá wọn zik fi gbàgbé ìwọ wọn ìrántí رحمه الله تعالى ويوم يحشرهم وما يعبدون من دون الله àwọn tí wọ́n ń sìn lẹ́yìn àlọ́ tí mo jẹ́rìí wá dákọ̀ apá kan wọ́n ní mínà màláìka bíi màláìka mínà màláìka bíi màláìka wà ní àtẹ̀yàn wàlìjìn àtàlùjọ̀nù iná bàbá àti lọ síbi àwọn àyà nínú àlùkò àrùkẹ́rì níbi tí wọ́n ti sin èèyàn níbi tí wọ́n ti sin màláìkà níbi tí wọ́n ti sàlùjọ̀nù. ó tún wá mú ẹgbẹ́ wáyé débi wípé mujahid mẹ́lẹ̀ bàtírì olùmọ̀nú àwọn onítàfíìr wọ́n sọ wípé nínú àpèjúwe wọn náà tún ni Ìsá ibn Maryam alayhi salatu wa salam wọ́n sìn wọn ò sì pa wọn láti ẹ̀kẹ́ fún wọn sìn wọn wà Uzair àti Uzair ọ̀dà ah, bóyá kámúlẹ̀ ẹ̀kọ́ kan abẹ́rẹ́ àtòrí ní sábẹ̀ nọ́ọ̀rì àpò alẹ́ sọ̀rọ̀ àti ọ̀sọ̀lá wọ́n sìn wọ́n tún sin Uzair òun ni Ezra òun ni Ezra nínú bíbélì ozeir eléyìí ń bẹ nínú sóràtù àpàdà lọ síbẹ̀ abẹ́rẹ́ àtọ̀rẹ́ ríta wọ́n fi òun náà ìyẹn àwọn jù ọlọ́run àwọn júù nìyẹn wàhálì wọ́n ti sì màláìka inú sọ́ọ́tù náà yí dá ayé àtúntì tù wọ́n sin àmọ́ kò sọ pé torí ẹ̀ ló fi bọ́ ìlà kìíyà a ti ka ìparí sọ́ọ́tù náà yí dá nínú ìdánilẹ́kọ̀ọ́ tó kọjá tí ọjọ́ ọ̀rọ̀ làkàrú. a tún síbi ó dà ní sọ́ọ̀tù àlùmáyìrà seventy two àwọn òbí láì nínú ṣètò ọ̀nà ọ̀dún. dájúdájú. náà. wọ́n ti ṣe àìgbàgbọ́. mo fẹ́ kí ọ̀rọ̀ náà bá dáná. لقد كفر الذين قالوا إن أعبد الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للصالحين من أنصار بسم الله dájúdájú wọ́n ti ṣe àìgbàgbọ́ wọ́n ti ṣe àìgbàgbọ́ àwọn iṣẹ́ wípé ọlọ́run ni mẹ̀sílíkì ọmọ mẹ́rìàm. àwọn èèyàn sọgbà tí wọn sọ rẹ inú àyà kọ́ra lélẹ̀ tó mọ̀ fún wọn sọ ìgbàgbọ́ àwọn tí mo kó dàgbà tí wọ́n bímọ sí ọmọ mẹ́rìàm léèrè lójú ayé ẹ̀ ó ní kìí sùn nígbà mi ò sọ pé ilẹ̀ wí bẹ́ẹ̀ kò kanlẹ̀ sọ nínú sẹ̀mí ayé ẹ̀ ju wípé mo jójú sí ọlọ́run fi yín lọ. bẹ́ẹ̀ náà gbogbo àwọn ànábì ọlọ́run aleyhi salatu gbogbo wọn sọ wípé òjíṣẹ́ ọlọ́run ni mí nóòwò aleyhi làkọ́kọ́ ẹni tí jíṣẹ́ ọlọ́run nínú àwọn àtọ́kọ́ làkọ́kọ́ ànábì ọlọ́run bọ̀tún làkọ́kọ́ ẹni tọ́lọ́run ránṣẹ́ tó sì jíṣẹ́ lórí ilẹ̀ nítorí fún wọn ni wípé ọlọ́run bá mi rán ní sí àní ibùdó lọ́ọ̀kà wọ́n ẹ rẹ̀ wà á fi hùn ẹ mi lẹ́yìn òṣìṣẹ́ ọlọ́run bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ànábì ọlọ́run bá tó. èyí sọ mọ́yàmù wọ́n ṣe àìgbàgbọ́ ta ni wọ́n a ní bùkátà torúkọ a ní bùkátà sí ẹ̀yà ní bùkátà sí ìran àmọ́ gbogbo ẹni tó bá ṣe léyìí lórí ilẹ̀ ayé ó sọ ìgbàgbọ́ sọlọ kí nìkan àwọn tí wọ́n sọ pé. àwọn tí wọ́n sọ pé. ọlọ́run ni màsíhù ọmọ mọ́ríà. kì í ṣe gbogbo ẹ̀dá yìí èmi àtẹ̀yìn tẹ̀ ń gbọ́ mi àsọ bẹ́ẹ̀ o ọlọ́run tẹ̀lé jáde sọ bẹ́ẹ̀ láti kúrò láyé àpè yín sọ mọ́ríà mọ̀ lọ́lọ́ ṣùgbọ́n àwọn tó pè lọ́lọ́ náà lẹ́yìn ìgbà tí ò sí láyé mọ́ ni wọn pè lọ́lọ́ lójú ẹ̀ kó wá fẹ́ tẹ̀ kó wá gbà bẹ́ẹ̀ kó ti péré ẹ̀ lọ́lọ́ mò ń gbọ́ masiu gangan nígbà tí ń bẹ láyé tó wí ni pé ẹ̀yin ọmọ israẹl kò kọ́ ọmọ nàìjíríà níbo ló dákọ. ẹ̀yin ọmọ israẹl. tí ẹ bá wo èjì ìtọ́lọ̀ fún un tá a pè ní bíbélì ó israẹl láti bẹ̀rẹ̀ dópin láti bẹ̀rẹ̀ dópin tí ẹ bá tọ́lọ̀ fún yín sọ̀rọ̀ mọ́ríámà ó israẹl ẹ̀yin ọmọ israẹl bó lè fi kánú àlùkò ránù ẹ̀yin ọmọ Israẹli kò kan Nàìjíríà kò kan any other country láyé ọlọ́run rántí wọn kílẹ̀ rí nínú nínú tíra tọ́lọ́run fóun gẹ̀gẹ̀ àrí ìfọ̀rọ̀sọ̀ sàlám ní máa pè wọ́n àwọn tọ́lọ́run rántí ó Israẹli ẹ̀yin ọmọ àbí òun náà tó ẹ̀mí òtí ẹ̀mí ẹ̀mí kóòtù ẹ̀mí kóòtù ẹ̀mí tòyè torí pé kó wá ti kọ́ fà gbogbo tíra tọ́lọ́sọ̀ kalẹ̀ nǹkan náà àwọn tó ní ìwé yẹn tí wọn bá gbé táwọn náà bá ti ní wọn ti bá nìyẹn lè ní ìdúmọ̀ rí fáàtì kò sí rọ́bẹ̀ wá sí òdodo ní à ń tàyàn nú gbogbo ẹ̀dọ́ ọlọ́run sì ni wá sí ń bá wí ẹgbẹ́ tí ó mú tiẹ̀ ẹgbẹ́ ń gbọ́ ó mú tiẹ̀ ó Ísírẹ́lì ẹ̀yọ́ ọmọ Ísírẹ́lì kòkò ẹ̀kọ́ Nàìjíríà kankan ò lè kílèmù nípa ọmọ yà ẹni tọ́lọ́run rán tó ṣe láǹdẹ́bì lẹ́yìn rẹ̀ alayhi salatu wa salam olùkọ́ gbogbo ayé wọ́n dẹ̀ nàlẹ́ bí muhammad sallallahu alayhi wa sallam eléyìí ti tó gbogbo mùsùlùmí òdodo ó ń pe àwọn ọmọ israẹli nínú tírà rẹ̀ tó fáájú alukoran kẹrin nígbà tí alukoran tó dé ọlọ́run tó wá ń rán ànábì létí pé nígbà tí sọmọdàmọ̀ ń bẹ láyé tí máa ń wí ni pé ẹ̀yin ọmọ israẹli israẹli ó sì lálàá títí dòní tá à ń sọ̀rọ̀ ìláyé tí ò gbọdọ̀ kọjá ẹ̀. tó bá kọjá ara mọ̀ kó kọjá àlà ẹ̀ tẹ́nìkan bá kọjá àlà sí wọn sí Israẹli wọ́n mọ̀ pé wọ́n kọjá àlà fọ́dọ̀ Israẹli wọ́n rí wọn sí ni. mo ń gbọ́. ẹ máa sin Ọlọ́run. ẹ máa sin Ọlọ́run ta ní sọ̀rọ̀ yìí. anábìyí ẹ máa sin Ọlọ́run ọmọ Israẹli. olúwa mi dájúdájú dájúdájú ẹnikẹ́ni tí ó bá da pọ̀ mọ́ ọlọ́run. ó mọ̀ pé ẹ bá pè mí lọ́nà àbẹ́ ẹ da pọ̀ mọ́ lọ́run dájúdájú ẹ tó bá pọ̀ mọ́ lọ́run. dájúdájú ọlọ́run ti ṣe ọgbà ọlọ́run bá dìjọ́ náà léèwọ̀ fún. iná ni ni. yóò ṣe olùrànlọ́wọ́ fún àwọn aláàbò. kò fẹ́ kò sọ́gbọ́n ẹgbẹ́ òfin ní wọlé ọlọ́run bá ló sọ bẹ́ẹ̀ wọn ní káyà tó tẹ̀lé nínú ọ̀sán ní àbí. لقد كفر الذين قالوا إن الله ثالث ثلاثة وما من إله إلا إله واحد وإن لم ينتهوا عنه ما يقولون ليمسن الذين كفروا ليمسن الذين كفروا منهم عذاب أليم آية 73 ẹsẹ̀ síwájú. dájúdájú wọ́n ti ṣe àgbàgbọ́. wọ́n ṣe àgbàgbọ́. àwọn ẹni tí ó wí pé. kí ni wọ́n wí. ọlọ́run ní ìkẹta àwọn mẹ́ta. ọlọ́run ní ìkẹta àwọn mẹ́ta. táwọn èèyàn sọ dáàbò wọn sọ bẹ́ẹ̀. wọ́n jẹ́ àwọn mẹ́ta pọ̀ wọ́n lè ọ̀kan náà ni wọ́n gbogbo wọn ti wọn ti wá nígbà tí wọn á jẹ ọ̀tán tán wọn wá jọ lọ ọlọ́run ni wọ́n ta ìgbàgbọ́ pé ọlọ́run ní kẹta àwọn mẹ́ta wọ́n ta ìgbàgbọ́ o wọ́n sábà sí tọ́lọ̀ ẹ tẹ̀síwájú. kò sí ọlọ́run kan àyàfi ọlọ́run àṣọ. kọ́tọ́ ti fa tẹ̀síwájú ibi tẹ́ẹ̀sì máa mú ẹ̀rí ẹ̀rí máa jẹ́ mi ìsóyìn ẹ̀rí tẹ́ẹ̀sì máa mú làlùkùránì kẹ̀rí. tí ẹ bá lẹ́rìí lọ́wọ́ àfẹ́mọ̀ pé ẹlòmíràn máa jẹ̀bi wọ́n sì kọ́ lẹ́ẹ̀rí ẹ̀ sí ayé ẹ̀ ó sì kì ó ṣẹlẹ̀ láyé àti ó ṣẹlẹ̀ láyé pé wọ́n wọ̀ọ́rì àwọn alábòsí ó fún lẹ́ẹ̀rí ẹ̀ sí pé tó wù ní tó bá ti wí bẹ́ẹ̀ tán dákẹ́ kì í tó kù lẹ̀ fáwà ayé ọ wà sí ẹni wọ́n wà lẹ́rù òdodo bó láyé ẹsẹ̀ mọ́ wá fi tó bó ló fẹ́ káyà rẹ̀ ó báwo ló fẹ́ káyà rẹ̀ ó tó ń bá wà wà lórí òdodo ìran wà lórí òdodo ẹ wá ń sọ̀rọ̀ kọ́ lọ́wọ́ bá wí ẹ fi ń sọ títọ́ lọ́wọ́ bá ti wí pé tí mo fi ń sin lọ́hùn ni tí mo fi ń sin lọ́hùn ni. sẹ́nì kan bá lọ bá bàbá ọlọ́pẹ̀lẹ̀ bàbá aláwo pé ọyá ẹ bá gbọ́pẹ̀lẹ̀ lílẹ̀ òun mọ̀ ń pa ọ̀pẹ̀lẹ̀ kò mọ̀ ń pa apá kò mọ̀ ń pa kankan wọ́n á fọmọ pé n tó wí nì. ọkọ̀ àgbọ̀n náà ni kò mọ̀ díẹ̀ ló bá sọ pé àdúpẹ́ bàbá ẹ ṣe ẹ ló darí pẹ́ ìwé iṣẹ́ wa ń tẹ́nu sí ìlú bẹ́ẹ̀ yẹn ní sáǹkì ẹ̀rọ ọlọ́run tẹ̀sán sí àlùkò àlùkò méjì kí ló sẹ́yìn méjì kù sọ́kàn yín. ẹ̀sán tí bá fún dúpẹ́ dúpẹ́ dúpẹ́ kò sì máa ń papá wọ́n gbé ní lọ́wọ́ ni. bí bá rú bẹ́ẹ̀ bí òru bẹ́ẹ̀ kò mọ̀ àwọn àǹkọ́ tí wọ́n náà bá rú àti ń kà jáde lójú yín náà ẹ̀sán tó náà gbọ́n láti ń kà kòránì àwọn tó ń pé àwọn mẹ́ta ló lè fi kàánú. dájúdájú wọ́n ti ṣe àìgbàgbọ́. wọ́n ti ṣe àìgbàgbọ́. àwọn ẹni tí ó wí pé ọlọ́run ní ìkẹta àwọn mẹ́ta. ọlọ́run ní ìkẹta àwọn mẹ́ta àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọlọ́run fúnra rẹ̀ ẹlẹ́dà ẹnì kejì ẹnì fáwọn mariama ẹnì kẹta ẹnì mímọ́ òun ni màláíkà jùlọ yìí ẹni tí jíjẹ wà wọ́n rí fáàtì ìrọ́pẹ̀ lẹ́mìí mímọ́ aláàmẹ́ta lọ́lọ́ ẹ tẹ̀síwájú. kò sí ọlọ́run kan àyàfi ọlọ́run àṣọ. kúl ó wà wọ́n ọ̀hà ọlọ́run bá ní dání látòkè asọ̀rọ̀ gbọ́ọ̀rọ̀ nípa mọ́yàn ọlọ́run abọ́ ilé fún sọ́nbà bá sàlékún ẹ̀rí yẹn kò kan tó tọ́ kájọ́sì fún lódodo àti ọlọ́run àṣọ. bí wọn kò bá síwọ́ nípa ohun tí wọ́n ń sọ. nínú àwọn àtẹlẹ. ìyá ẹlẹ́sẹ̀ lérò yóò kan àwọn ẹni tí ó ṣe àgbàgbọ́ nínú wọn. Allahu akbar wala hawla wala quwwata illa billah ẹni tó sì lè yà ní sọ̀rọ̀ yà yìí. mo wọ́n á bẹ̀ àwọn ìlérè pé nígbà táwọn ti tàfsírù Qur'an ṣé ká kó lórí pípa bá ta àwọn kan bínú àwọn kan ti gbọ̀ yìí àmọ́ àníyàn bá fi kà mí pé torí káwọn èèyàn ó lè gbọ́ yín kí wọ́n lè sí náà kí wọ́n lè sí wọ́pọ̀ omi sí ìfẹsẹ̀ àníyàn bá fi kà mí ṣùgbọ́n ẹni tó bá ṣàmúlò ẹ̀ yóò dúpẹ́ dúpẹ́ ṣé ẹgbẹ́ dípa fún lójú tí òmò dípa bó fi dúpẹ́ dúpẹ́ ẹni tó bá ṣàmúlò ẹ̀ dúpẹ́ yóò dúpẹ́ yóò rí fóun béèrè ṣùgbọ́n àwa lè torí ẹ̀ tí ó gbọ́ tí ò ní gbọ́ yé tí ò àbọ̀kíra àwọn afẹ́jẹ́ kọ́lọ̀ torí nínú àyà tá a kà ní ìsìn wàyà ọmọ yà ṣòro hùn tá a kà ní sura twenty five àyà twenty six to eighteen àwọn oníkàsíù wọ́n wá ní àpèjúwe àwọn tí wọ́n mú sìn ní ìrìn sọ amọ́ríàmọ̀ ń bẹ òzèrú bẹ́ẹ̀ àwọn mọ̀lẹ́ta bẹ́ẹ̀ wọn ò wí lẹ́nu lásán wọ́n mọ̀ pé ẹ̀rí ẹ̀ wà ní alùpùpù àǹtẹ̀rì mi láti gbọ́dọ̀ lọ bí ẹ̀rí yẹn kọ́rọ̀ لذلك من ها من سورة الجو آية 42 سورة سورة الأنفال لذلك من هلك عن بينة ويحيى من حي عن بينة تبان بقى طعين الجو òdodo ilé àti iṣẹ́ nìkan ò ní lọ́wọ́ ẹ bẹ̀ síwájú. àti ká yàrá ìnáwó àti pàtó ẹ yà tẹ̀ta. أفلا يتوبون إلى الله ويستغفرونه والله غفور رحيم أفلا يتوبون نعم wọn kò yóò ara ronúkúwàdà lọ́wọ́ ọlọ́run. kò yóò ara ronúkúwàdà. kí wọ́n sì wá àforíjì rẹ̀. ṣe táwọ́fà òun náà yẹ kí padà na. náà. wọ́n wá àforíjì. wọ́n wá ọlọ́run aláforíjì. ọlọ́run aláforíjì aláàánú. náà bá máa wẹ́lkọ́mù aláforíjì sì sànú wọn lẹ́yìn ibẹ̀ náà sàforíjì wọn lẹ́yìn fún wa sí wa tí ò pé ifá mariam lọ́lọ́run tí ò pé màláìka lọ́lọ́run tí ò pé àlùjọ̀nú lọ́lọ́run àwa náà níbi tá a ti tẹ̀lé ọ̀hún sáàbẹ̀ náà àforíjì torí pé gbogbo ọmọ ànábìkọ̀ lọ́lọ́run sáà sálà ẹni tí ọlọ́run tẹ̀ fún sọ́yà kalẹ̀ pé mo ti forí jù nípa ajú àti nìkan yìí káànà sọlọ́lọ́ òtáàrà rẹ̀ sọ́lá rẹ̀ sọ́kùrù wá àtùnìyàwó mi ní àtàmàrà àtùrù wá yàtàbí nàmàrà òbí tí ọlọ́run sọ gbólóhùn mo wá ọlọ́lá forí jù mo sì túbá yasakuru lọ yatubu ilé méjèèjì yàtọ̀ síra wọn yóò wọlé ọ̀rọ̀ àforíjì tí ó ti ṣe tuba ni àtàmárọ̀ kan lójúmọ́ àbí ní àádọ́rùn lójúmọ́ ọlọ́run ti tutù kalẹ̀ foríjì ó sì kò fi gbólóhùn yẹn sí náà àwọn wa tí wọ́n wá wulẹ̀ ní kò lè dọ́kàn yìí. gbogbo ẹjọ́ máa ń sọ pé àìsàn dúró lọ́ọ̀ha ó gbà pẹ́lẹ́sẹ̀ lòun ni ẹni tó wà gbà pẹ́lẹ́sẹ̀ lòun kò lè dégbó lónìí. ayé àdúgbò yìí. فالمسيح ابن مريم إلا رسول قد خلت قد خلت من قبله الرسل وأمه صديقة كانا يأكل فلان الطعام انظر كيف نبين لهم الآيات ثم انظر أنا يؤفكون نعم ìlànà pè ní masihu so àwọn tá à ń pè ní messiah nínú èdè òyìnbó masihu ni the right name èdè lárúbáwá ni masih masih látara masaha ìmọ̀ ọ̀pọ̀wọ́ pa eléyìí náà bẹ̀rẹ̀ nínú nípa ní sọ́ra báńkà yìí ìmọ̀ ọ̀pọ̀wọ́ pa láìsàn alọ́dàdá kíákíá náà lóbi bíi mọ̀sí ìtumọ̀ èlé yẹn it's an Arabic word so wọ́n á tún bí olùgbàlà olùgbàlà ìlẹ́sìn wípé ọlọ́run fún ní àmì ìyanu ńlá yẹn kì í ṣe déyìn nìkan ní padà á padà lọ síbi tọ́lọ́run ti tún sọ àwọn àmì ìyanu ńlá ní tọ́lọ́run fún nínú sóra táǹkà yìí lọ́jọ́jà kálí ìdílé náà ọ̀kan nínú ẹ̀ ni pé yóò fi ọwọ́ pa ẹni tí àìsàn ń bẹ lára ẹ̀ lára ẹni tó ń sì gbádùn lálẹ́kọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni lẹ́sẹ̀kẹsẹ̀ inú òbíbi màsíyà dàtí smithaya tí wọ́n pè táwọn òyìnbó bá pe nǹkan tó jẹ́ èdè lárúbáwá ẹ̀ ní mọ̀ sí arabic language ni ọlọ́run wá pẹ̀lú ọkọ̀ yẹn mali masihu masihu jẹ́ nǹkan kan tayọ kínní. ju òjíṣẹ́ lọ. dájúdájú dájúdájú àwọn òjíṣẹ́ ti ló kọjá dájú rẹ̀. òun ọ̀là àkọ́kọ́ òjíṣẹ́ ọlọ́run lóhùn ṣáájú ẹ̀ Ibrahim ṣáájú ẹ̀ Mùsá ṣáájú rẹ̀ àtàwọn míì Zakariya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. òun ló tẹ̀ jẹ́ ti second to the last. wọ́n pọ̀ tí wọ́n ṣáájú rẹ̀ ẹ̀ tẹ̀síwájú ìyá rẹ̀ sì jẹ́ olódodo. ìyá rẹ̀ tó fi jẹ́ olódodo sáníyá rẹ̀ Mariam ó jẹ́ olódodo náà nígbà yẹn bí ọlọ́run àwọn méjèèjì a máa jẹun kí la fẹ́ lò níbi yẹn kí ni relative rẹ̀ pẹ̀lú ayàtà pẹ̀lú ọ̀rọ̀ tá à ń bá bọ̀ dàbí tí ẹ bá ti ń jẹ kì í sọ lọ́hùn tí ẹ bá ti ń jẹ kò lè jọ lọ́hùn ọlọ́run jẹ káná yàkùlá nìkan àwọn méjèèjì a jẹun. mo ń bọ̀. wo bí a ti ṣe ṣàlàyé àwọn àmì wa fún wọn. ọlọ́run ṣàlàyé tán tó ọlọ́run wá ní wo bọ́rọ̀ yé tó ìwọ mi wà nábì wo bọ́rọ̀ yìí ṣe ẹ̀ká mọ̀ pé kì í lẹ́yìn wá náà wá wo bí wọ́n ti wá wo yín ọlọ́run ní ẹ wà lùkùrán tí ìbá ti bá lùkùrán là ń kà ẹnì kí wọ́n ti fẹ́ àkànkọ́lẹ̀ ní èdè yorùbá làbáwí síta làbáwí síta àkọ́lẹ̀. kí ló kàn lẹ́yìn. قل أتعبدون من دون الله ما لا يملك لكم ضرا ولا ẹ bá mi kà á. wípé ẹ̀yọ́ àmà àtìlẹ́yìn ọlọ́run ohun tí kò lágbára láti ṣe aburú tàbí oore fún yín. nínú wọn ní sọmọyọmọ wa nínú wọn làlẹ́ Muhammad wa sọ̀rọ̀ lọ́wọ́ sàrọ̀ sálà àwa mẹ́rin kan dúró lánàá à ń sọ̀rọ̀ jẹ́jẹ́ ara wa ẹnìkan bá yà wá bá wa ó ní ọdẹ àkùnrin sànú mi lè pa mí ẹnìkan kan ò tí wàá dá lóhùn ní máa ń lọ pé mo bà mẹ́tìmọ́ náà bẹ̀rẹ̀ mo fà lábì màmá bẹ̀yìn tó wá sọ̀rọ̀ sáyé mo fà lábì màmá mo ní àtọ́rí ìtọ́ àtẹnumọ́ àwọn kọ́kọ́ bọ́ ilé yòókù lẹ́nu náà èmi èmi mo kọ́kọ́ fèsì èmi ò lọ́wọ́ sẹ́ni ó fún ìgbẹ́ nìkan bá fún lọ́wọ́ nu wa ṣùgbọ́n mo yá ètò tẹnumọ́ yẹn torí kò bẹ́ fèmù mo fà lábì màmá bẹ̀yìn àádébi tọ́pìkì ẹnu síra yìí náà tóbi sọ náà bá gbọ́ wípé ẹgbẹ́ á lọ bójú sí ọlọ́run ká fi bẹ lọ́hùn lórí arákùnrin ká fọkọ̀ ẹ̀ bẹ lọ́hùn lórí arákùnrin yẹn òdìkọ́ ẹ lọ́hùn kọ́lọ́lọ́ òtàkọ́ni láàyè káwọn òbí àlà lọ wọ́n ti ní bẹ lọ́hùn ẹ dà pọ̀ ẹ ti ọlọ́run dàrẹ́ fi ẹ bẹ̀ tàbí kẹ́ ẹ sọ pé kéènì bá yín bẹ lọ́hùn ó kílíà wàláì làbí. téèyàn bá wá gbọ́ dáadáa ti gbọ́ bá wá gbọ́ ó lè sọ wípé wọ́n ládùú ànábì òlùgbà wọ́n ṣàtúntì kankan tó jẹ́ pé ẹ̀tọ́ jáde lọ́rọ̀ wọ́n lè sọ wípé àwọn kan tuntun wọn náà gbọ́dọ̀ dákọ̀ ànábì mọ́ kò ní sọ bíi tọrọ mi tó fèsì ẹni ló fi tọrọ ní wàá máa wọlé wọ́n ní lọ́pàá nábì mọ̀ bẹ̀yìn mo ní òun oh, máa fọ lọ́n bẹ̀yìn lọ́pàá nábì bẹ̀yìn mọ́ lẹ́nìkan wá fún lọ́wọ́ ló bá lọ. torí náà nábì sọlọ́nà ọ̀gá ọ̀sọ́là kò kápá àti múnira kó fún wa àbábúrú àfọlọ́n ìjó kápá ni pé ọlọ́run má fara ni wọ́n tí àdúrà yẹn bá wá gbà ọlọ́run ló kánira kó lẹ́ẹ̀dẹ́ta nábì sọlọ́nà ọ̀gá ọ̀sọ́là àtàbílùnà mi dùn nìlá ẹ wí pé ẹ̀yin á máa sìn lẹ́yìn ọlọ́run tí kò lágbára láti ṣe aburú tàbí orí fún yín. kò lágbára àti ṣe láburú àbí lóore ẹjọ́ síwájú. ọlọ́run ni olùgbọ́ olùmọ̀. olùmọ̀tán olùgbọ́ tán yányán pátápátá òun ọlọ́run bí yẹn ti jẹ́ níwọ̀n bá tó kí nìyẹn nípa isa mọ́ríàm wọ́n sìn o àwọn kan sọ pé ẹ ti kọjá àlàǹgbà tẹ̀sán lọ́lọ́run láàrin àwọn èèyàn tí èsè mùsùlùmí wọn lè fi kọjá àlà wọn lè fi kọjá àlà ó ti lè jẹ́ lọ torí gbogbo ọmọ náà pèlè lọ́rùn kò dá káṣá bò sí ibi wà sí wa gbogbo ọmọ náà pèlè lọ àwọn kan sọ pé náà àgbà tó fi sọ lọ ṣùgbọ́n kò fẹ́ tó lè bá wa sọ ọmọ ọlọ́run ànígbà yẹn ṣé ká yẹn yẹn ká tó lọ ṣé ká pẹ̀lú ẹ̀rí ẹ lọ sọ́dọ̀ tó mọ̀ yá sódà tá a fi sọ ọkọ̀ ọ̀yà tó tún rí pamọ́ yàgbà kankan nínú èdè àyà ìdílé. àti yan pé kì í sọlọ ẹ̀rí àlùkòrán láti dìde láti dé lẹ́sẹ̀ tá a fi ń dojúkọ mùsùlùmí òdodo tó fẹ́ sí lọ. ẹlẹ́ẹ̀kejì lọ́kùnrin ọ̀rẹ́ àmẹ́tẹ́rì nílà. وقالوا اتخذ الرحمن ولدا ẹ máa bá mi kà á tẹ̀ nítorí àwọn àyà yẹn ògùn báyà bá bá ti ń kà ní àràbí tẹ̀ ẹ máa bá mi kà ní yorùbá kúta. àti pé wọ́n sọ pé olúwa àjọkẹ́ ayé fi ẹnìkan sí ọmọ. wọ́n ní olúwa ayé fi ẹnìkan tán sí ọmọ. làkọ̀ọ́dù yìí burú lọ́rọ̀ láyé inú ọ̀rọ̀ tó burú jù lórí ilẹ̀ ayé lọ́rọ̀ yẹn wà náà. تكاد الأرض وتنشق الأرض وتخر الجبال هدا. ẹ̀rọ àpapọ̀rọ̀ rẹ̀ burú nísìnyí. sọ́mọ̀ bẹ́ẹ̀ ya nítorí rẹ̀. ní wọ́n ti sọ̀rọ̀ yẹn sọ́mọ̀ bẹ́ẹ̀ torí ẹ̀yà ọlọ́run náà kò sùúrù ilẹ̀ sì fẹ́ fàyà. kó lanu káwọn adámọ̀ kó sínú ẹ̀. àwọn òkè àpáta bẹ́ẹ̀ wó ní wíwó tú. òkè bẹ́ẹ̀ kú dànù bí èlùbọ́ torí pé kí ni à ń dà àwọn òṣèlú àwọn ènìyàn rẹ̀. nítorí wọ́n sọ pé ọlọ́run bí ọba jẹ́. torí wọ́n sọ pé ọlọ́run bọ́ mọ̀ kan. wàhálà yẹn ń ينبغي للرحمن أن يتخذ ولدا àti pé kò tọ́ kò tọ́ kó ló wà àjọkọ ayé kó mẹ́rin kan lọ́rùn náà. كل من في السماوات والأرض إلا آتي kò fẹ́ nìkan ní sánà àti lórí ilẹ̀. àyàfi kí ó wá bá olúwa àjọ kí ayé ní jíjẹ ẹrú sí. àyàfi kí ó wá bá olúwa àjọ kí ayé ní jíjẹ ẹrú sí. ní jẹ́ tó ní jíjẹ ẹrú sí ọlọ́run kì í sọmọ. a ti kà àwọn ẹ̀yà náà tó jọ bẹ́ẹ̀ a kà ní tíráàpù yìí náà lọ́wọ́ bẹ̀rẹ̀ pé àwa làyà fẹ́ rẹ̀ àwa lọ́mọ rẹ̀ àwa làyà yóò rẹ̀ kó lè fálẹ̀ ẹgbẹ́ tó tó dáa tó ìtawùrà àyà ìyá àyà ọ̀gbọ̀gbọ́. ǹzéèrù àwọn ojú ìwé kílẹ̀mù ǹzéèrù tí wọ́n pè ní Ezra akọ̀wé àwọn jù wọ́n lò lọ́lọ́ ọ̀yà tó ara dàpọ̀. وقالت اليهود عزير ابن الله أنا بعد هذا اليوم أو يهودي مرض عزير أو يهودي أو العزير الجن ولا مرض ثاني عزير عزير عزير من إسراء أمongst وقالت نصارى المسيح ابن الله àwọn nàṣọ́rọ́ sì wí pé ọmọ ọlọ́run ni àlùmọ́sí. àwọn nàṣọ́rọ́ àwọn kan pé mọ̀síù dáadáa pẹ̀lú ẹ̀sán nípa mọ́ríámọ̀ òun lọ́mọ ọlọ́run àwọn júù yahud àwọn kan pé òdèr òun ni ezra òun lọ́mọ ọlọ́run súrà kẹsàn-án ayé àtàkùn làǹkà yìí. ذلك قولهم ọ̀rọ̀ ẹnu wọn lásán nù o dáàlì kàkọ́ lòun ní àbúwá àyè àwọn ni wọ́n kàn sọ bẹ́ẹ̀ kí ni nípa mariam awúgbà tí wọ́n sọ tó jẹ bẹ́ẹ̀ tí ó fara pẹ́ wọ́n tẹ̀ lámọ́lẹ̀ ó sọ pé ẹ̀yin wí ọ̀rọ̀ tẹ̀mí ní lásán ẹ tẹ̀síwájú. يضاهئون قول الذين كفروا من قبل وكروا ọ̀rọ̀ àwọn tí ó ọ̀rọ̀ yẹn jọ àwọn tó ṣáájú wọn tí wọ́n jẹ́ kéfèrè fún ẹgbẹ́ yẹn náà. ọ̀dàlẹ̀ wúlọ́ọ̀rù àyínná àlùfẹ́tù ọlọ́run kẹ́kọ̀ọ́ fún wọn. torí ọ̀rọ̀ yẹn náà. báwo ni wọ́n ṣe sẹ́yìn kúrò níbi òtítọ́. èyí ti tọ́ hàn tí wọ́n tẹ́lẹ̀ fò mẹ́ a sì tún wá lọ síbi ayé bíbi ọ̀rọ̀ àwọn lọ nínú bóyá tàbí ọ̀nà méjì tíwájú sábà tí wọ́n sọ léèrè pé sẹ́yìn ni wọ́n sùn àwọn ẹ̀ka sọ pé àbí káàtó ta ni àyà fọ́tí wá tíwájú sábà tó ti fọ́ àwọn ẹ̀ka ní à subahana à tó káyìn ààyò lẹ́yìn ìwọ náà ẹ̀rọ ẹlẹ́dàá wa àlùjọ nínú ọ̀pọ̀lọpọ̀ wọn sìn kì ni wọ́n sìn o àwọn ẹ̀ka náà sọ àwọn amẹ́rin wá ní alukóran kẹrin níbi tó ti dájú pé wọ́n ti àlùjọ́nú lóòótọ́ mọ̀lẹ́kà kan ò gbẹ́rẹ̀ kalẹ̀ jókòó pé ẹ̀sìn mi bí ifá mọ́dámà ò fẹ́ gbẹ́rẹ̀ kalẹ̀ pé ẹ̀sìn mi tó gbogbo arúgbó àwọn bẹ́ẹ̀ ifá mọ́dámà mọ̀lẹ́kà tí wọ́n sìn fèsì kí wọ́n yọnu sáwọn tó sìn wọ́n bẹ́ẹ̀ wọ́n yìí ti sọ gúúsù wọ́n yìí ti sùn lọ́dọ̀ lọ́wọ́ gbogbo tí yẹn bá sìn tó yọnu sí bí wọ́n ti sìn lè aya forty one. ويوم يحشرهم جميعا ثم يقول للملائكة ثم يقول للملائكة أهؤلاء إياكم أهؤلاء إياكم كانوا يحشرون gbogbo wa. àti pé ní ọjọ́ tí yóò kó gbogbo wọn jọ pátápátá. ní ọjọ́ àlìkèyà àná. lẹ́yìn náà òun yóò sọ fún àmàlàíkà pé. ọlọ́run sọ fún àmàlàíkà pé. àwọn ilé wọ̀nyí àti ìdí. sẹ́yìn làwọn èèyàn wọ̀nyí tí wọ́n ti kẹfìrí sí. náà. ọ̀rùn tún bí sáàdàjà ẹ̀ńtà wà lúnà mi dùn أكثرهم بهم مؤمنون wọ́n gbà yín pé mímọ́ rẹ̀ wọ́n lọ́wọ́. ìrẹ́ ni olùdáàbòbò wa. ìwọ ló dáàbòbò wa. kì í ṣe àwọn. kì í ṣe àwọn èṣù. bẹ́ẹ̀ kọ́ àlùjẹ̀nu ni wọ́n ń sìn. àlùjẹ̀nu ni wọ́n sìn. ọ̀pọ̀lọpọ̀ wọ́n sì gbà wọ́n gbọ́. àlùjẹ̀nu ni wọ́n gbàgbọ́. wọ́n lọ sọ́dà kẹfà ayé àwọn tó kéré. àlẹ́ àmì àmì. ọ̀dà kẹ́tọ́ lọ́bẹ̀ yẹn ẹ̀rọ sọ́ọ̀tù àyà one oh two sọ́ọ̀tù bàkọ́rà. واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن ọ̀tọ̀ náà wọ́n tẹ̀lé wọ́n tẹ́bà ń ibi wọ́n kà ibi wọ́n kà ibi wọ́n kà mọ́. wọ́n sì ń tẹ̀lé ohun tí àwọn èkó kà máa ń ìjọba sùlẹ̀mánì ní ẹ̀sẹ̀. Mm-hmm. bẹ́ẹ̀ ni sùlẹ̀mánì kò ṣe àìgbàgbọ́. àwọn kẹfà àwọn èkó ń hun irọ́ kò sáà nàbí ọlọ́ọ̀bà kan tó ṣe kẹfẹ́ rí. sọ́nà àwọn àwọn ni wọ́n ta ìgbàgbọ́ tí wọ́n awọn kọ́ àwọn èèyàn ní dán. dán. a ẹ máa gbọ́ dáadáa o ẹ máa tí wọ́n kọ́ àwọn èèyàn ní idán àwọn ni máa kọ́ èèyàn ní dán náà. àti ohun tí a sọ kalẹ̀ fún haúsá ní ìlú bábílà. àti pé wọn kò ní ti kọ́ ẹnikẹ́ni àyàfi kí àwọn méjèèjì àdánwò ni àwa jẹ́ bá ti ṣe àìgbàgbọ́. àwọn oníkàtí ni wọ́n ní mọ̀lẹ́kà kan táwọn oníkàtí ló máa ń wí pé akọ mọ̀lẹ́kà kalẹ̀ ní bábílà eh, pẹ̀lú orúkọ wọn jẹ́ bábílà àti bábílà àrùtà ọ̀nà rúùtù ìpín wọn wá ti bàjẹ́ lórí ilẹ̀ irọ́ gbu ni o ìfẹ́ àwọn àtàtúrò là wà ní kò sínú lẹ́tà kan tó yàtọ̀ ọlọ́run wà má má yẹn ló jẹ́ pé má yẹn nu dàpẹ́ò ìfẹ́ lọ síbẹ̀ pọ̀ ní má yẹn má náfíù ni kì í ṣe má mọ̀ọ́sùn nínú gírámà wà máa ń zìlà alálùmọ̀kì àtọ́ mọ̀lẹ́kà kankan kalẹ̀ àbí ká sọ nǹkan kan tó jẹ́ ìlànà burúkú kan kalẹ̀ fún wọn pé ẹ lọ́ọ́ ṣe ìbàjẹ́ lórí ilẹ̀ àwọn wá ti tàbí ìfìdí pé à nígbà táwọn mọ̀lẹ́kà jọ ń sọ kalẹ̀ wọ́n kó sí dààmú ayé wọ́n bá lẹ̀ jẹ́ kó sí péjọ bẹ́ẹ̀ rẹ̀ tẹ̀sán lọ́lọ́run ti sọ fún wa pé àwọn kèfèrí àwọn lè sùn sí mọ́kànlélẹ́ńdán wọ́n máa ń àlùmọ́nì mìíràn àdéhùn حتى يقول إنما نحن فتنة فلا تكفر يكادون wọn ò ní fi dán kọ́yàn wọn ò sì ní fìlànà kẹ̀dẹ̀rí kọ́yàn. àyàfi kí àwọn méjèèjì ní pé. àbí kí a ti sọ fún wọn tẹ́lẹ̀. àdánwò ni àwa jẹ́. la jẹ́ mọ́tà ìgbàgbọ́ tó bá ti náà ti ta àwọn ẹ̀rọ ti pẹ̀lú rẹ̀ láti fi ọlẹ́ náà. mọ́tà ìgbàgbọ́ tó bá ní rárá ẹgbàá tẹ́ máa sọ fún ọ pé rárá ẹgbàá àwọn rìn ò kì í ẹ sá wọn lọwọ lọ́wọ́ ẹ fà gbogbo ohun ẹ bá ń dánwò àwọn ti sáà ti dánwò ọmọ ádámà náà tó jẹ́ ọmọ lẹ́yìn èṣù náà máa sọ bẹ́ẹ̀ fọmọ ádámà ẹgbẹ́ ibi ibi lọ lè wọ. ibi lè rìn pé àwọn ò rìn àwọn ò ìmọ̀ lórí lọ́wọ́ tó lóòótọ́ ẹlòmíì ti bá wọn wọ̀ yóò bá wọn rìn àníbẹ̀ ìgbéná kárí mi táwọn òbí lè bá yẹn wọ̀ bẹ̀. ẹlòmíì gbé láàbẹ̀sì àbọ̀rúbọ̀ yìí ẹlòmíì gbé láàbẹ̀sì ó rí pé kẹ́ ẹ burú jù àbọ̀rúbọ̀ yìí lọ. ẹnìkan tí wọ́n sábà wé láwà ní táwọn àbámọ̀ tí wọ́n mọ̀ sí àbámọ̀ sùn ní ó bá lọ sílé àbọ̀rúbọ̀ yìí abọ́dọ̀bọ̀ yẹn wá ń sọ́kọ́ rẹ̀ rẹ̀ kan tó jẹ́ mùsùlùmí tó lágbájá wá ṣé ètò gbà ń tó abáyé tó bá yẹn tó abáyé fún un ẹ wá béèrè lọ́wọ́ ìtàrà ǹdó béèrè náà nù ṣùgbọ́n wá ní béèrè lọ́wọ́ nígbà tó sanwó ẹ̀ ọwọ́ àyè ẹja ń sọ fún lẹ́nu pé ẹ béèrè lọ́wọ́ sanwó ẹ̀ oníbẹ̀rẹ̀ ni oníwọ̀ ni wọ́n ń wò báyẹn àwọn jọ wà ní àkóso kan náà nìyí táwọn torí bọ̀ táwọn ti mú mi. so àwọn ò ìpáyàtà kan ò bá wọn pé ẹbọ ti kankan ń gbà pé gbogbo àwọn tí ń sọ pé ẹ mọ̀tẹ̀bọ ẹ mọ̀tẹ̀bọ ọ̀pọ̀lọpọ̀ wọn náà wọ́n ti dáa pọ̀ mọ́ wọn. ní wọlé kàdé. ṣùgbọ́n wọ́n ń kọ́ láti ọ̀dọ̀ àwọn méjèèjì. òun tí wọ́n fi ń tí wọ́n fi ń ṣe ìpínyà láàrin ọkọ àti yáyá rẹ̀. nínú àpẹẹrẹ ìdán nìyẹn ní mo fẹ́ fààyàn mẹ́rin ara yẹn gòkè ẹ̀kọ́ tó délẹ̀ ní pé àwọn èsì wọn máa kọ́yàn ní wọn máa kọ́ ọmọ ádámà ní dán nínú ìdán wọn ni fìràkù fìràkù wọn máa kọ́yàn ní sí aya àtọkọ́ òtútù ká nínú ọ̀bà tó fi jẹ́ pé ìrìn ẹ̀bọ nìyẹn náà nínú oògùn ìfẹ́ oògùn fẹ́ gan bí ètò oògùn fẹ́ yóò ti túká káńtì ní sí wàhálà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ó ní ṣíríkù lò náà yálà ọkùnrin ló ṣe ní abóbìnrin sẹ́nìkan bá ti ṣe àbẹ́nìkan ṣe sẹ́ni tí èsì ẹ̀sọ́ ọkọ ẹ̀ sí ìpayà ẹ̀ ẹ̀bọ ló ṣe iná sí wọlẹ̀tà iná rúkọ wà sí wọlẹ̀tà wàtàmọ́ ìnú wà sí wọlẹ̀tà ṣèk àkàtúbù àti gèdè àti gbébọrùn àgbébọrùn lórí ìrànràn wà tí wà làtà tàfírù ẹ̀ ògùn ní jẹ́bẹ̀ ṣírìkún ẹ̀bọ ni ìgbọ́dọ̀ kú lórí ìrẹ̀lẹ̀ tó wá rí àwọn pé wọ́n wà sọ pé mímu ti bẹ́ẹ̀ ó lè jẹ́ mímu gbà mí àmọ́ jẹ́ mí kan tó a máa ń kọ ipò tí ó ní àwọn ibi tó fi lóyún fẹ́ dáadáa ìbẹ̀lẹ̀ sọ fọ́pọ̀lọpọ̀ ó tọrọ kan nílé tó dájú nìyẹn gbọ́ adúpẹ́ lọ́dọ̀ lọ kí ó ti bẹ̀ láwọn àwọn lónìí nígbà yẹn nìkan ò tún gbọ́dọ̀ torí ẹ̀ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ́ bá ń ṣe wá sí ẹ má fi ìsìláàmù yọ ẹ̀ ẹ má fi yọ ẹ̀ nìkan ẹ má bàbá ẹ̀ sínú yọ ẹ̀ nìkan ẹ má wá bọ́dọ̀ ń fi yọ ẹ̀yàn pẹ̀lú wá àti àtiwárí. lẹ́nìkan lè sọ fún wa nígbà yẹn pé dákan lórí dáàbì náwó gbà títì àti dáàbà lè dààmú dáàbà lè dààmú àbíkẹ́ni kan yájú sàfà wa tí ó táwọn tí wọ́n sì fi nǹkan yẹn kọ́ yẹn lọ́wọ́ lórí ìsìnà tí a bá sọ mí kalẹ̀ báyọ̀ ẹ̀fẹ́ lè mọ́ sí ìlú ìsìnà yìí ìsáwọn èèyàn ń ká alukoran wọ́n fi ṣáájú ti sọ̀lá àfáwọn èèyàn wọ́n sì tún dẹ́rù tàn báyìí ẹ̀fẹ́ lè mọ́ gbàgbọ́ láìláì. ọwọ́ aṣọ tí wọ́n yẹ̀ yẹ alukoran tọ́lọ̀ fi hàn nàbí sọlọ́lọ́ ọ̀sán sọ́là wọ́n lè wú iṣẹ́ lóòrùn dúdú àti funfun kó ajẹ́ pé sáńjà wọn padà sọ́ sí tàbí kó jẹ́ pé ìgbẹ́yìn wọn ti rẹ̀ lójú yóò àmọ́ jẹ́ gàárì rẹ̀ wọ́n yẹ pé sódà kù wọ́n pè ìdí òbí ẹlọ́run náà wọ́n ti fi tó sì sáré ìjẹ̀sán tó jésù lọ́rùn gbogbo fẹ́ dàbí nǹkan ọ̀nà tí wọ́n bá lọ nù. iná ló bàbá pé ẹni tí ṣe sọ lọ́run náà tí bá ń ṣe tọ́lọ́run ìsúná jìnà sí tó pọ̀ wá tó tó fẹ́ pọ̀yàn ní déètì ojú òbí ọlọ́run ló gbé kalẹ̀ ó lè ní nǹkan pé kọ́ ọmọ kírun àmọ́ kò sí àlọ́ àlábẹ́ o tàlẹ́ àlálójú wọn tó tó bá ká ọmọ tó gbé bàjẹ́ kan tó lórí sọ́lá pé kò rọrùn tàbí kọ́ bọ́ sàlùwà rárá tàbí kò tiẹ̀ ní jáde gbangba pé kò sí sọ́lá jù wọn. lẹ́nu kan ti sọ pé àtọ̀lá tó lè fà á fi ètò kọ́ bá àtọ̀lá àti olóyún ti lọ lẹ́nu kan ti sọ pé alùpùpù gangan ti lọ èmi gan rí fún wá àti lálọ́ pé lókè o èmi àtàwọn àbá wa fún làwọn èèyàn bá ń sọ lókè o pé ẹnìkan ní kò sí alùpùpù àmọ́ tó ti bí ó sọ ìgbà tó ti bí gan ọ̀rọ̀ ẹni wá sọ pé ń láyé o ń bẹ nílùú bẹ́ẹ̀ wáyé náà tẹ̀síwájú wá sí o wọ́n ní kódà fídà wẹ́yìn ni wọ́n ń pè é tanijẹ́ síbàwò nínú ìtàn arabic grammar olùmọ̀ kan tó mọ náhù dáadáa torí kò náà wàá mọ náhù wọ́n mọ grammar wọ́n ní síbàwò ni wọ́n ń pè. amọ̀lọ́ba wàhálà kò jiyàn o dókítà asra àwọn bẹ̀ ń bẹ̀ àwọn ẹlòmíì wà ń bẹ̀ láti kó láti Ìbàdàn àti ní ìgbóyà la bí ọjọ́ mẹ́ta lókè o lọ́jọ́ náà ní ọlọ́dún náà ó wá nígbà tí Quran ti tán ojú ń o wà làdùn kìí sọ̀rọ̀ ayé àbíbi pàwákọ́là sọ yìí o ọ̀rọ̀ bọ́ọ̀lù àlùjáàmù ó ti nínú tọ́mù yẹn ọwọ́ fà láyé ìwà láì ojú rí sẹ́mọ̀ àmọ̀ ẹ̀jẹ̀ pé bóyá yóò ọ̀rọ̀ yẹn bí bá sọ ó ní ó ní òbí ìdórọ́pò ẹ̀ òun gẹ́gẹ́ lọ́wọ́ fún. ìdí ó sí yẹn ti ń jẹ wọ́n sì wáá ní kọ́pì yẹn ó tó wá tóbi gbàǹgbà báyìí bí bí àlùkò àná. wọ́n ní tí wọ́n kà wọ́n ń ní túńká. nígbà tágídí rẹ̀ pọ̀ wọ́n ní àfààmọ̀ tó mọ̀yẹ́ tó sùn táwọn náà ìlú ọ̀bàkalẹ̀ òun wá jẹ́ ọmọ tó wẹ̀ nìkan lọ ni tó jẹ́ pé bẹ́ẹ̀ lòun ti ké àkídà yẹn òun òun bá dáwà yẹn lọ ní òkè èwò ni olóhùn lọ́gà lọ rẹ̀ tó bá júwèé ní dọ́gà wa ọ̀gá yẹn ni ó lórí náà pé àlùfáà ti jù bọ́lá ti fóònù nọ́mbà dẹlifíìtì wọn pé ibi tó júwe àti lágbájá àwọn lẹ́yìn pé wọ́n wà nílọrin wọ́n ti bàlá wọ́n ti bà ń bẹ̀ tó náà òdìdì náà wọ́n bá pàtí sí olóòdì náà wọ́n pàdé ṣẹ̀dá pọ̀ tún lọ́rin àwọn olùmọ̀ àwọn ọba anápadà dá sí iná gbà wọlé kìí sọ̀rọ̀ kékeré eléyìí ọba yìí jẹ yóò ti bàlùkì àmọ̀ jẹ wọ́n dá sí wọ́n sọ ọ́ di ìjọba mọ́ lọ́wọ́ wọ́n ní kó wá confess kó wá sọ kó wá sọ pé òun tún sọ bẹ́ẹ̀ mọ́ láyé. kì í sọ̀rọ̀ rí afẹ́fẹ́ rárá. ìta wọn sọ pé àwọn èèyàn ní ọ̀nà àjọkàn ìdìnnà kan tí wọ́n ti gba àlùkà náà jẹ́ fáwọn èèyàn táwọn sì ti ń tẹ̀lé wọn pàápàá jùlọ àwùjọ wa tí òbí sí mọ̀ tó nǹkan yìí tí làásìgbò ayé ń jẹ́ káwọn èèyàn máa dààmú dààbò débi tí wọn ò ti ẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn tó ẹgbẹ́ táwọn èèyàn kan ṣe àwọn oníkébà ti pínlẹ̀ ọlọ́wọ́ náà ni wọ́n ń gbà ọ̀pọ̀lọpọ̀ àti ní ọ̀pọ̀lọpọ̀ òkú bẹ́ẹ̀ lórí ayé àwọn làwà ná ok ẹjẹ́ àrẹ sọ́ọ̀tù sọ́ọ̀ ẹlẹ́kẹ̀ẹ́fà dàní àm ayé one twenty eight. ويوم يحشرهم جميعا يا معشر الجن قد استكثرتم من الجن وقال أولياؤهم من الإنس ربنا استمتع بعضنا ببعض ربنا استمتع بعضنا ببعض وبلغنا أجلنا الذي أجلت لنا قال إن النار مثواكم خالدين فيها إلا ما شاء الله إن ربك حكيم عليم ọ̀kan nínú àwọn tòkè ìròyìn tó bá jẹ́ náà o torí nígbà tó kó wọn bí wọn ti sọ láti mọ ṣùgbọ́n ti sọ láti lórí pẹ̀lú wájọ́ náà ọ̀kan ni wọ́n tún bá ka tó fi òkè òwò lẹ́jọ́ náà. ẹ̀jẹ̀ síwájú nínú ìtumọ̀. ní ọjọ́ tí ò yóò kó gbogbo wọn lọ́jọ́ àlùkè àná. yóò wí pé ẹ̀yin ìjọ àlùjẹ̀lú. ẹ̀yin ìjọ àlùjẹ̀lú. ẹ ti kó ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sọnù. yẹ̀rí kan ẹ dàpọ̀ pé ti fojú lórí ẹ̀yin tẹ̀ jókòó yìí. ọ̀rọ̀ àlùkè ni ọlọ́mọ ọkọ̀ bá pé ẹ àìjọ̀nú sì ń jókòó pẹ̀lú àwọn èèyàn kan àwọn kan rán ṣẹ́ pé lọ kábọ̀ kọ́ wá jábọ̀ wọ́n sì wọ́n ń jábọ̀ fún wọn nínú ọmọ ádámù yìí náà bọ̀ tí wọ́n ti ní contract wọ́n ti ti láti agreement ó tètè béèrè òfin tó dídẹ́ ó ní kò tó tó burú bẹ́ẹ̀. bí mo ti ń sọ fún ìhun ẹ̀dí má gbàgbọ́ bẹ̀tẹ̀ ẹ gbàgbọ́ tá a bá ti kájà nínú àlùkùránì. ìmọ̀mù mi ò fa kò fi bò mọ́ lórí mímọ̀ àríkẹ́ ló ti máa sọ̀rọ̀ pé òun bẹ̀rẹ̀ jọ̀ ní lọ́wọ́ ẹ̀fẹ́ nìkan àjọ̀dún tó bá ti ránṣẹ́ ẹbí kìí ṣe mùsùlùmí òdodo ṣètọ́ni àjọ̀dún kó orúkọ wọn pọ̀ sáàmù ẹ̀ pé wọn ṣùgbọ́n àjọba ti bẹ̀ níṣẹ́ ẹbí àwọn ni wọ́n jẹ́ ṣètọ́n wọ́n rán wọn ṣẹ́ burúkú gan. ọ̀kan nínú wọn ni ìlú Yorùbá máa ń sọ pé ti dìbò wọn ò rán àrán sí kàbá àjọ̀dún ló tẹ̀lé bẹ́ẹ̀ ni ti gidi ṣé báwa abẹ́rẹ́ lè dìgìdì rí ẹlẹ́mìí náà àdìgbò ìfẹ́ lẹ́mìí òun yóò dìgì máa propose mọ́ mú lọ́wọ́ ìlọ ẹ̀yin lè rí ẹ̀dá kan látẹ̀sẹ̀ dé parí àbí látòrí délẹ̀ tí òjò microphone ọwọ́ mi lọ tẹ́lẹ̀ kò jáde láàrin òru. àwọn àjẹnú ọlọ́run ní ẹtì bàtọ̀ ọmọ ádámọ̀ jẹ gan náà àwọn ọ̀rẹ́ wọn nínú àwọn èèyàn wí pé. àwọn ọba ni. àwọn ọ̀rẹ́ wọn nínú àwọn èèyàn wí pé. tí wọ́n yẹn ń sọ̀rọ̀ náà sí wọn lọ́rẹ̀ tí wọ́n yẹn ń sèṣù lọ́lọ́ sí wọn lẹ́sù àwọn ọ̀rẹ́ èṣù nínú ọmọ ádámà wọ́n wá wí pé. olúwa wa. wọ náà. apá kan wá ti gbádùn apá kejì. àwọn àlùjànnú àtàwa lẹ́nu wọn àwọn gbádùn ara wọn wọ́n bẹ àjọ ní burúkú àwọn náà sì àwọn náà ti fáwọn ìjànú ní pípẹ́ àjẹnú fẹ wọn fẹ àjẹnú jẹ burúkú àwọn náà ti fún ní ìdíje tí ó dùn mọ́ nígbà àjẹnú fẹ ni pé ẹ kọtọ náà wọn làwọn àbí àwọn náà wà sọ pé àwọn fẹ lọ́wọ́ a máa jalè wá fún wọn wọn a máa pa àwọn èèyàn níṣẹ́ láàbí tí a bá dúró déédéé pẹ̀lú Ọlọ́run Ọlọ́run tó wà lẹ́yìn tó lè dúró déédéé ẹ má pè nǹkan ní ìlẹ́yìn Ọlọ́run. tẹ́lá lọ sí ìdìbò ní tí wọ́n bá rán ní line o pẹ̀lú ìyọ̀dọ̀ náà àtàwọn kan ní ìjọba jọ èyí tó bá iṣẹ́ náà ní ìgbàdánwò ni yóò tún lọ náà ọlọ́run tún kápá rẹ̀ yóò ìnáwó àyùdá àrílẹ̀ yìí náà àná gbogbo mú ọlọ́mọ ti fẹ́ di ẹ̀mí àti tó bá ti rí ẹ̀mí tó ṣẹlẹ̀ sí mọ́mí tọ́lọ́ ti kápá ẹ̀ láì tẹ́bọ̀ ẹ̀ńtẹ́ bá wá sọ fún pé ká tó lè kápá ó dáhùn sí tóònù ayé o ìtọ́fẹ́ òkun wọn o ẹ̀rú mà wá bà toró náà aláàmúlùmọ́lá ní tẹ́lẹ̀ èyí ó bọ́ bẹ̀ níbi ńlá. bíbí ńlá yóò bọ̀ mbẹ̀ àbí kó má pe nǹkan mi pẹ̀lú ọlọ́run tó bá pe nǹkan mi pẹ̀lú tó bọ́ náà kò sí bọ́nú àdánwò náà o kò sí bọ́nú àdánwò. wọ́n wá sọ pé àwọn gbádùn ara wọn wọ́n bàbá sílẹ̀ ájá lẹ́yìn lẹ́yìn àgbẹ̀ rẹ̀. a òkú fún wa. ìyẹn ni pé ọlọ́run wa sọ fún wọn wípé àyìnà ọmọ tó wà á kó iná rẹ̀ mọ̀ gbé. ẹ ṣe gbére sínú nánà. àti tí ọlọ́run bá tó bá tó gbèrò nǹkan mi. dájúdájú ọlọ́gbọ́n tó jinlẹ̀ onímọ̀ àmọ̀tán ọlọ́run. ayé àyẹ̀ jẹ́ ká mọ̀ wípé àlùjẹ̀nú àti èèyàn wọ́n ti jésù lọ́ba fi ṣiṣẹ́ àtọwọ́dọ́wọ́ àlùkù náà ti pọ̀ nù wọn. na àwọn àlùjọ ní báwo yẹn fi láwọn náà rí abẹ́ẹ̀mọ̀ lọ́dà sọ́dọ̀tì lè jẹ́yìn sọ́dọ̀tì lè jẹ́yìn sọ́dọ̀ tá a fọwọ́ sọ sọ́dọ̀tì lè jẹ́yìn láti bẹ̀rẹ̀ àyẹ̀mọ̀ tó mẹ́nu wọn nìkan قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا فقالوا إنا سمعنا قرآنا عجبا نعم وقل ونبي dájúdájú. àwọn ìjọ kan nínú àwọn àlùjẹ̀nu. ẹ máa gbọ́ àwọn ìjọ kan náà àwọn àlùjẹ̀nu. wọ́n tẹ́jú wọ́n tẹ́tí sí kíkí alukóra lẹ́yìn ìdẹ́jọ́ kò sẹ́ńtà alukóra nìyí. nígbà tí wọ́n sọ pé wọ́n sọ pé dájúdájú àwa gbọ́ àwa gbọ́. àwa gbọ́ alukóra agbọ́ kíké kan agbọ́ kéwù kan tó kún fún ìyanu ẹ má kàn so. yàtí ìlànà ṣì bá àmàlì náà rí. ولن يشرك بربنا أحدا Àlùkùránì tí a ké náà a máa tọ́ ní sọ́nà tó tọ́ ọ̀nà tààrà. Nítorí náà, a nígbàgbọ́ òdodo sí i. Àti wípé látòlè lọ àní pẹ̀lú ọkọ̀ mọ́ lọ́mọ. Àlùkò àrùn náà ó tó ó pọ̀ lọ bẹ́ẹ̀ Nígbà tó wá tó lè dín nìyí. Ọ̀rọ̀ yẹn pọ̀ lọ bẹ́ẹ̀ kódà ẹjẹ ìtẹ̀síwájú ó ní kẹsàn-án bá yẹ fàyọ. wà á nínú tààlà jẹ́tù ọ̀bìnà bàtàkọ́dà sọ ìbàjẹ́wù àti pé àti pé ẹdúrájú ọlọ́run ọba olúwa wa ó ga ó tóbi kò ní aya kò láya ọ̀tàn lórí ìgbà bẹ́ẹ̀ kan ọ̀rọ̀ mi ti tá àtúndì làdúgbà làdúgbà àti káwọn ayé àyè tẹ́lẹ̀ o. má takàdà sọ ìbátan kò láya wàlà àwàlàdà kò sì bímọ náà. wà á nàwó kára yàtúrú sàfihùnà àdàwọ̀ ìṣàkọ̀kọ̀ àti pé dájúdájú. àti pé dájúdájú. àwọn aláìlọ́sẹ̀ nínú wa. nínú àwọn tani. nínú àwọn àlùjẹ̀nu bó ti wà náà máa dámọ̀ kí ni wọ́n ṣe jẹ́ ẹni tí ó sọ̀rọ̀ ìsọkúsọ. ọmọ akọkọkúsọ. tí ó jìnà sí òdodo náà lọ. tó jìnà sí òdodo ọmọ akọkọ lọ. bẹ́ẹ̀ bá rí bàlùjẹ nù ẹ̀rí sèyàn ẹ̀rí sèyàn tó sọ fún àwọn àtọ́lọ́ làwọn ọ̀sẹ̀ mítìnì. ẹ̀rí sèyàn tó sọ pé kọ̀ láti ojú bíù àlùkò àǹtí bíù. ẹ̀rí sèyàn tó sọ pé tẹ́ bá fẹ́ ga tẹ́ bá fẹ́ lọ́rọ̀ ẹ̀ lọ́wọ́ ẹ̀ kọ̀ọ̀kọ̀ jìnà tọ́lọ̀ ẹ̀ kúrò pé náà ẹ̀ kọ̀ọ̀kọ̀ jẹ ìyàn.

wọ́n wà tẹ wọ́n wà fi ara bọ́sẹ́. nígbà táwọn eléyìí wá papọ̀ tí wọ́n sọ fún ẹni tó fẹ́ lọ làyà àti pẹ̀lú wọn bí kí wọ́n ta lóhùn wọ́n ní ọjọ́ dùkọ̀ rẹ̀ jẹ́ ìdáhùn dánwò ò lè dánwò. nígbà tí wọ́n fi fíìmù sí kò sá lọ lóòótọ́ ó mọ̀ pé òun lè dánwò wà láìláàrin. ẹnìkan ló ń bá jùlọ nìkan kí ló náà bá jùlọ fún olóhùn wa bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tí o máa ti jáde lónìí èyí débi máa láyé wàláì làdí wọn nígbà sọ fún mi bẹ́ẹ̀ ẹ̀rú tá a ń pa àwọn ìgbà tó yẹ kó wọ́n wọlé ìjọ náà wọ́n wá rò pé àbí kì í kàfà ni àbọ̀ òsì nà ni mo sì mẹ́ni yìí lórí èyí tí èyí tó ti gbẹ ti gbẹ èyí tí ń rin ń rin èyí tí ń kán ń kán. wọ́n ìdí ń wá lani òun wò pé tó sàgbẹ̀sọ pé kó mọ ọlọ́gùn padà wá kó o fi bọ́ pé tèmi olóyè ìjọ náà ó kúrò àbúrò àti wọn bá béèrè owó tó náà ni òun níwádìí ẹ̀wò mọ́ owó yọ̀ǹda pátápátá ọmọ tó ti tẹ́lifò lọ nìyẹn. tí wọ́n gbé ẹbọ wọ́n gbé wọ́n jẹ́ kí súnà ọyọ kó lọ́kàn àwọn èèyàn pátápátá wọ́n yọ kóra òkú bẹ́ẹ̀ wọ́n yọ súnà náà kí kó bẹ́ẹ̀ pẹ̀lẹ́lẹ́ ìdárò sọ́là gbogbo fáwọn ẹ̀ ní mọ́tàlásì lọ́làwọ̀ àná àtìkẹta àwọn àwọn ìlànà tẹ́lẹ̀ kọ̀ọ̀kan ní súnà ẹnìkan ni ẹnìkan ni ìlànà ẹnìkan ni wọ́n wá gba tọ́lọ́run lọ́wọ́ àwọn èèyàn níbu pẹ̀lú gbogbo ọ̀nà wọ́n wá gbé àwọn la ẹbọ ọlọ́lọ́mọ ẹbí ti kí ni akọ lónìí látàmì àti lónìí ọ̀la tìǹbù lè wa mo ní ẹ̀yìn gọ́ọ̀gù ẹ̀yìn gọ́ọ̀gù ẹ̀yìn wá bíi ẹ̀sọ́ fọ́ọ̀sì sí ibi tí gọ́ọ̀gù lágbára ibi tí gọ́ọ̀gù wa ẹ̀ wá lè béèrè lọ́wọ́ gọ́ọ̀gù pé jẹ́bọ ní January ọjọ́ bá ń gbọ́ mi lókèrè kan sáré wo fí kan sáré wo fóònù wọn náà ní ìsìn kan fi gọ́ọ̀gù léèrè nígbà tí gọ́ọ̀gù sọ fi jẹ́ ti fọ́ọ̀sì sí tó sọ pé orí fíríjì ló wà àbí gọ́ọ̀gù máa bọ̀ wá bẹ̀rẹ̀ jẹ wọn ní ẹ̀fi gọ́ọ̀gù léèrè tí gọ́ọ̀gù ti tó ń satọ́nà àwọn èèyàn tó bẹ́ẹ̀ tí ń sọ fún pé tẹ̀ bá ti kọjá abẹ́ fíríjì yẹn ọwọ́ òsì ló kú jẹ́rí àti níbi bẹ́ẹ̀ ń lọ nígbà bẹ́ẹ̀ ń dráìbù lọ lẹ́yìn alẹ́ bí gọ́ọ̀gù léèrè pé àfáà tí ń sọ̀rọ̀ tó bá jẹ́ sọ̀kúsọ̀ ló fi wọn ẹbí gọ́ọ̀gù tẹ bìlífù léèrè pé ó dáa náà lóòótọ́ ni january jẹ́ òòtà ìwọ̀n ẹsẹ̀kẹsẹ̀ ló gbé wá nígbà tó sọ janus janus ẹsẹ̀kẹsẹ̀ ló gbé wá ẹtí bá ń gbọ́ ní ìsinmi náà tó ẹbí léèrè àbí abínirì àtàjù alódùkà àwọn abẹ̀bẹ̀ lódùkà àwọn wáyé ìwọ náà tó ń sọ pé ẹkú mọ ọdún ọ̀la fẹ́lẹ́bọ nìwọ náà tọ́ba tí àtẹ́ẹ̀tì fẹ́lẹ́bọ ní ẹkú mọ ọdún gbà náà torí yóò dé ìbàyẹ̀ wa àwọn ọ̀sọ̀rọ̀ tó kọ́ describe tó gbé wa kan nígbà tó dilé rẹ̀ describe tó gbé wa kan tó bá bìlífù yẹn ẹgbẹ́ wa bìlífù pé a lè dilé rẹ̀ nígbà tá à ń lọ lójú pópó gbégbó la dé yìí lójú sọ pé ẹtìjọ́ dẹ̀ ọdún bìlíìfù yẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. èyí tí wọ́n ti ìlànà kan wá tí ò ní tí ò tí ò fẹsẹ̀ múlẹ̀ bá a fìdí àrídájú ìlànà tó náà tó tó ní ọmọ ádámù wà jìnnà nínú súra sọ́wọ́tò jim ọwọ́ àlọ́ bẹ́ẹ̀ ẹ̀ ká díẹ̀ sí ní sọ́wọ́tò jim yẹn kí ẹ ti mọ irú ipò táwọn àjọ̀nú wà nípa sí èsù wọn ẹ̀ ká tọ́jú. wà á ná bọ́lá nínú àlàyé ìdàkúrẹ́sì wọ́n ti ń. على الله كذبا àti pé dájúdájú àwọn arọ́pẹ́ ènìyàn àti àlùjẹ̀lú wọn kò ní lè purọ́ mọ́ lọ́rùn. ó ti yẹ kó rí wọn àwọn àlùjẹ̀lú náà tó wọ̀ pé àmọ̀dé ah, bẹ́ẹ̀ àwọn tó gba ìsìláàmù nínú wọn nù àwọn tó gba ìsìláàmù bẹ́ẹ̀ rí nǹkan báwọn náà bá ti wò ó tí ó gbé wá fún wọn náà nì ó nì ó nì ó nì èrè ẹ̀nu ẹkú gbogbo yẹn lẹkú kú ti rí torí àwọn tí yóò gbàgbọ́ la fi fẹ́nu bàbẹ̀. wọ́n wá ń sọ wípé ó yà wọ́n lẹ́nu pé ṣé èèyàn lè mọ̀ dá àdúgbò tó ka àti wípé dájúdájú àwa rò pé èèyàn àtàlùjọ ni wọn kò ní lè parọ́ mọ́ lọ́wọ́ wọ́n sì pa ọlọ́mọ kò sùúrù bí èèyàn bá parọ́ mọ́ èèyàn kan gbogbo agbára tó bá ní ní òdìbò tó ń jà.

orí òdodo ló tàn wà fa akidila máa wá dá láre ẹnìkẹ́ni tí bá dá láre oyún lórí àdòsí fa lìyá àlàm kó lọ mọ̀ àmọ̀dájú pé kékeré àmínà náà fọ́nrán iná ni mo gbé lé lọ́wọ́ ó yẹ wá sọ pé ohun tó sọ yín ìjà lẹ́sùn kan náà bí òmò kọ̀kọ̀ àdéhùn ọ̀kan ìlédè náà tó sáà bí òmò kọ̀kọ̀ sọlọ́lọ́ ọ̀sánlá ẹ̀sọ̀ ọgbọ́rọ̀ ti rí tó o parọ́ fún mo fi já ọ láàrin iná mo gbé lé lọ́wọ́ sẹ́yìn tó mọ̀ kọ̀ọ̀kan ni àbá òní sàbí tó ń jẹ́ ànábì lọ tí ò bá gbọmọ lẹ́yìn èsì tó tún ẹ̀ńkọ́rẹ́jì ìsábì ànímọ̀ ìgbà ọmọ yẹn lóhùn ìmọ̀ ojú júdà gan nìkan ni wọ́n ké wọn ò já kẹ̀kẹ́ mọ̀ ẹbí ẹ̀ka ẹ̀kú ti àdìsí yẹn fún un tí ń tẹ ọpọ́n tí ń tẹ ìdíje nínú ọpọ́n ìpẹ̀tẹ́rẹ́ at seventy years old. lẹ́yìn àti olùkórè ẹ̀rọ ọdún méje ọdún mẹ́ta nílẹ̀ yóò tó ọwọ́ ní àwọn bàbá àwọn bàbá tó oríṣi ni bàbá òun kì í gbà yìí ọlá bàbá wọn onítàbí bàbá àwọn èṣù tó tún jọmọ lẹ́yìn èṣù kí n fa ìpẹ́ kí n wo tẹ̀sùbá tí ń wà fẹ́lẹ́wọ́ tí ń so kọ́kọ́rọ́ mọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti fi wádìí kọ̀kọ̀ gbogbo rẹ̀ bọ́ nìyẹn ẹ kà tó wájú. wà á ní àwọn ọjà ìjà mi láti ní ìyàwó fún ìjà mi láti. àti pé àwọn èèyàn kan nínú àwọn èèyàn wọ́n wà sọ́rí pẹ̀lú àwọn èèyàn kan nínú àwọn àlùjànnú àlékún àìdára pẹ̀lú àdéhùn mọ́ àkọ́ wọ́n wá ń kankun aburú wọn. wọ́n wá ń pè láti rí àwọn abala bíi dáǹkà yìí olóṣèlú bíi abala ìparí pọ́kìtì dáǹtì ọ̀yẹ́ bí wọn máa hò wẹ̀yọ̀ mímọ pé ẹlòmíì pẹ̀lú àlọ́ irú àwọn ìran ẹ̀dá tí wọ́n ń pè nìyẹn wọ́n ń pe àlìjínù tó wọ́n ń wá agbára wọn sí gbogbo ọ̀nà káàlùjọ ní bá lè gbà tó bá lè gbà fún wọn lágbára. kí ló tẹ̀lé. wà á ná òun bọ́ nínú kẹ́mà ọ̀rẹ́ Àlàyé yàrá àtàwọ̀ àkàdá àti Àti pé. Dájúdájú dájúdájú. dábàá gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti ń dábàá. pé ọlọ́run kò ní bẹ́ẹ̀ ni kẹ́kẹ́ dìde. wọ́n ní lẹ́yìn ikú sáré ní bá dákẹ́ ọ̀rọ̀ yẹn ló ṣe rí bí ayàtà kà yẹn ṣé kò sáà dìde mọ́ wọ́n ń sọ wípé kò sí ayé dìde mọ́ fún ìdájọ́ ọlọ́run gẹ́gẹ́ bá ọmọ ó ti wà nínú ọmọ èèyàn náà wà nínú àlùjànnú bẹ́ẹ̀ títí ń bá wa lẹ́rù òun ní ìdìde fún ìdájọ́ ọlọ́run ìdìde fún ìdájọ́ ọlọ́run ó wà nínú kọ̀tà wà bẹ́ẹ̀ nípa fi náà tí ọjọ́ ìgbéra rẹ̀ yá lọ náà. وأنا لمسنا السماء فوجدناها ملئت حرسا شديدا وشوبا نعم أتوقع dájúdájú àwọn àti ìnáwó láti dé sọ́mọ̀. àwọn tani sọ̀rọ̀ àwọn àlùjọ̀nú ẹ má jẹ́ pé yàrá lẹ́nu ọlọ́run náà ló fún ọ lágbára bẹ́ẹ̀ wọ́n máa ń lọ sọ́mọ̀ wọ́n máa ń lọ wọ́n sì máa ń débẹ̀ látòrí ilẹ̀ sọ́nà táwọn òyìnbó tí wọ́n ń lọ yẹn tí wọ́n ń lọ inú inú à ń lọ inú tírèsì eh, à ń lọ inú òṣùpá lọ́kùnrin kan wọn ò rìn làjí dádìgbọ̀n nílé àlejò ní òkùnkùn kankan ju ara wọn lọ orí ara wọn wọ́n tò sí kí ló wá ṣẹlẹ̀ nígbà tí wọ́n ń gùn. nígbà náà a sì bá a tí ó kún fún àwọn olùṣọ́ tí ó lágbára. ọlọ́run tó fún ọ lágbára àti wáyé bó bá kọjá náà nígbà tó náà bọ̀ kẹ́kẹ́ wọn wá mọ́. kọ̀wọ̀dẹ́bìnrin amúlò àròkànṣe dídá wájú wùbà pé àwọn jẹ́ alágbára wà ń bẹ̀ àti àwọn tó gbóná náà. وأنا كنا نقعد منها مقاعد للسمع فمن يتبع الآن يجد له شهابا رصدا àti pé dájúdájú àwọn ọmọ ìjókòó bẹ̀. ní àwọn ibùjókòó láti jí ọ̀rọ̀ gbọ́. àwọn ibùjókòó láti jí ọ̀rọ̀ gbọ́ ní bábá lọ fọ́nà nù wọ́n fẹ́ jí ọ̀rọ̀ gbọ́ tó jùmọ̀ láìka mú bọ̀ wá ti ọlọ́run. ṣùgbọ́n ẹni tí ó bá gbìdánwò láti gbọ́ ọ̀rọ̀ ní. gbàgbọ́dọ̀ àwọn agbára lọ́wọ́ wọn tí òjò kan ní sámà gùn lọ́mọ ọlọ́pàá wa ń sọ fún wa pé tó bá tún gbìdẹ̀ wọn ìjìdẹ̀ wà àtijọ́ sọ́mà ní ìsinyìí. yóò bá ògùn náà pàdé. yóò bá ògùn náà pàdé. kí nǹkan tí ó lúgọ̀dé. torógùn náà ti lúgọ̀dé ó náà làjọ olóró kí ọlọ́wọ́ mi tàbí olóró yẹn ìràwọ̀ tọ́lọ̀ bá ti dìlé wọn lórí wọn wá ń yọ kalẹ̀ nígbà lẹ́yìn wọn wà parun ẹ̀mí wọn bọ̀ wọn wá sọ fún wa pé tó nínú àwọn ọ̀rọ̀ yìí àti ibi tí wọ́n ti sìn màláìkà wọ́n ti sìn sọmọ́yámà wọ́n ti sìn àwọn àlùjànnú lẹ́yìn ìgbà náà kọ́ọ̀lù يقول تعالى ذكره قالت الملائكة الملائكة الذين كان هؤلاء المشركون يعبدونهم من دون الله وعيسى àwọn mọ̀lẹ́kà táwọn àlùjànnú sìn táwọn ọ̀sẹ̀ sìn yàtọ̀ sọ́lọ̀ tí wọ́n sì tún sin ẹ̀yìn sá tanzihan laka ya rabbana wọ́n ní àtitóbi wọ́n náà bá wa wà tẹ̀bírí ẹ̀ta mímọ́ àbọ̀ọ̀bà ìníkà ẹ̀wọ̀n láì ṣèkó àti mímọ́ rẹ̀ tó ọmọ kúrò níbi nǹkan táwọn òṣèbọ́n fi sọ́dọ̀ wọ́n náà máa káàmà yá gbàdé lánàá ayà kúrò àmì lè kò tọ́ fún wa anna takida ní ìdí oníkà ní àwòlíyà kámú kámú ọ̀rẹ́ àbí ayò ní ìlẹ́yìn wọ́n náà à ń sàwálé fún àmì ìdí oníkì ìwọ́lá ayò lọ́rẹ́ wa làyò wa kì í sàwọn ìsìn yẹn àbọ̀túnra ni wà á sòrò máa ń sábà ní àdúrà wà á sàlù máa ń sábà ní dùá òkìtàbà òsìnà wà lóga wà ìtàdì sọ̀hárà wà mọ̀nbára gómìnà ìlàmà tìṣùwárì wà fọlá níbi ká béèrè nǹkan ọlọ́mọ sábà lo dùá gbólò dùá ọlọ́mọ sábà lo gbólò yẹn ní àfọ́ọ̀lù máa ń sọ yìí níbi ká béèrè nǹkan àti ká máa wá nǹkan kàmọ́kọ́ ọ̀rọ̀ ìlàmà mìíràn lóga sí wà bẹ́ẹ̀ báwa fún àná ọ̀tá mọ ìmọ̀ èdè lábáwá ti mọ wọ́n ní àsọ̀lá àtúnúgá wọ́n ní àsọ̀lá àtún ní èdè nínú èdè àdúrà ìjọ tún sí àsọ̀lá àtàǹṣe yìí sáwà bí ìbọn bínú ṣẹ̀rí àkéyìn fún mẹ́ àdúrà. وقد قال تعالى والذين تدعون من دونه ما يملكون من كتمير àwọn tí ẹ̀ ń pè tàbí hùn pé tẹ́ ń tẹ́yìn sí yàtọ̀ sí àlọ́ máa yà mí kú nàní kẹ̀kẹ́ wọn ká pàn kankan nítorí kò mọ̀. wọ́pọ̀ ìkúlù náà yóò jí kò mí gbòòrò náà ti bárò wà lùbáàrì tàbí àwọn ònàwò tàbí ọrùn àwọn wàkú ìbà. gbogbo duwawu tá à ń sọ nínú àwọn ayé àtàwọn kọ́kọ́ ń ká yìí. sóye tàbí àwọn ònàwò àlùnàwò wà tàtàlẹ́gbò nà mí nìyẹn. ìyẹn náà ìyẹn ẹ̀ ń béèrè lọ́wọ́ ẹ̀ ẹ̀ ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ọlọ́run kan pé tàfàlúnàhùn wàtàfùlùbùnà nínú mo ti bọ́ ságbọn àwọn tá a jọ mọ fi ó yẹn gbólóhùn tàdéhùn tàdéhùn ẹ̀ẹ́dẹ̀dùwà ẹ̀ẹ́dẹ̀dùwà ẹ̀ẹ́dẹ̀dùwà lọ́lọ́run bá ń lò yàrá àfihàn ni pé wọ́n request ọlọ́run wa lo tàbí sọ pé kò wọ́pọ̀ sọ pé àwọn gbólóhùn méjèèjì wa ó sì nítorí ọ̀sẹ̀ rọ́pò ẹni tàbí ọ̀hún náà tàbí ọ̀hún náà tàbí ọ̀hún náà káfíńà pé ẹ̀ ń sìn wọ́n ẹ̀ ń sìn wọ́n kẹ́nìkan máa wà sọ fún wa yìí pé ṣebí ó kà béèrè lọ́wọ́ ẹ̀ ni kí é tó sìn wọ́n àpèjúwe nínú súnà nígbà níbi wíwólẹ̀ níbi wíwólẹ̀ kìkì ni nígbà táwọn ẹni sọ̀rọ̀ sálàm tó lòdì sí i ọ̀kan sàádì sọ wípé àrùn àìsèkìrì àrùn tà pé à ń kí wọn ni mi ò rántí àárín ẹ̀ dáadáa a a a a a sìn wọn òjíṣẹ́ ọlọ́run sọ̀rọ̀ sọ́là oníbẹ̀ẹ́ tí ṣe ń sọ pé nkí wọn pàtílíkà ìgbà àdá ti kù làkùn ẹ̀sìn táwọn sọ pé ẹ má sìn wọn náà nìyẹn tẹ́yìn sọ pé ẹ̀yin kà tẹ̀yìn ẹ̀yin kà wọlé ni pàtílíkà eléyìí gangan ni ìbàdàn ti kó làwọn olùjọ́ ti tẹ̀ fún wa nínú àwọn àyà yìí wàyídà mọ́sálì sáànù dòrò dàánà káàbùrú bá fẹ̀rẹ̀ sọ́mi yẹn yóò pè wá ìjàmbì yìí àwòkọ́ ìdánù ní gbogbo òṣèṣì níjókòó àti nínú àwòkọ́ ìmọ̀ àbí nínà o ọlọ́run tó ní sábúrú bá ṣẹlẹ̀ sọ́mọ èèyàn fàdú dùhà àrùn àdúrà rẹ̀ yóò pọ̀ iná ní sùhàlù ẹ̀ ọlọ́sọ pé láyé sáàmù ní ìsáàmù ní dùhà ìlẹ̀kẹ́yẹ̀ dùhà dáadáa mo fẹ́ mo fẹ́ mo fẹ́ sì sọ́mọ èèyàn ayé sùhàlù kẹ́yẹ̀ gbẹ̀dúgbẹ́lò dùhà lọ́wọ́ máa lò. in tastaghithuna rabbakum fastajaba lakum ila akhir aya gbọ́dọ̀ dùn àwọn tó wà lẹ́yìn náà yẹn ló túmọ̀ sí pé nínú àdìsí anas rẹ̀fọ́n àdùhá mọ́kò ní ìbàdà àdùhá ni mùdùmùdù ìbàdà oníbọ́gọ́ rẹ̀ gbogbo tó bá ti gbogbo kéde pé wọ́n kàn ó kéde pé erémọdé lásán àǹdẹ náà bá sùn hánà ọ̀tá àlà kọ́lọ̀ kan lágbọ̀ọ́yé gbọ́ kó fún alẹ́ nìkú níbàámu sí ìlànà tó náà bá tànàbí sọlọ́lá ọ̀tá àlùfọ́lá káwọn ti gbàlẹ́ fi fún àkójá jẹ́rìí láyà kàkí àná àkúlù má tàfin àwọn wàsásùn lọ́ọ̀tá àlẹ́ wọlé fún innahu huwal ghafurur rahim wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.